bá sọ mọ́ ẹ adójú ti ní ọmọ kí ló kù tí mo tún fẹ́ bá sọ mọ́ àpà ìmọ̀ kó má jẹ́ kó wọ ara mi ni mo fi pàdánù yọ rí bẹ́ẹ̀. kò ní wó riri káwa riri a máa tọ́ sọ́nà díẹ̀díẹ̀ náà ni títí tí ó fi já lójú wọn. èyí ń wọ́n wà gbọ́ nígbà tí ọ̀fọ̀ ọmọ rẹ̀ lẹ̀ lọ́rùn yọ wà gbọ́ pẹ̀lú ọmọ rẹ̀ tó ń bá rìn káàkiri bí mo bá sì fọwọ́ ara mi pa àfàìmọ̀ kó má mú yàn lọ́wọ́. sí ọmọ mi ló wá kó rẹ̀. táwa ni. obìnrin lọmọ mi ọkùnrin lọmọ nígbà ọmọ rẹ wájú obìnrin ọmọ pé àwọn obìnrin ni wọ́n ní ẹ̀tàn gbogbo tó lè tan ọkùnrin dànù níbẹ̀ lára wọn. ṣé bákùnrin ni ó lò ní ètò. pẹ̀lú oògùn burúkú tọmọ rẹ lò kiri ẹni ó fi gbọ́. ọmọ mi ń òun kò wá lò. ọmọ ṣe ò lò. ń bọ̀ lọ ti. èmi ò fẹ́ yí ọ̀nà iye yòókù mọ́mọ́ mi torí mọ́mọ́ pé ó ní ẹni tó ń tàkà yìí. ọ̀rọ̀ ló délẹ̀ Pick up, pick up, sir! You dùn. bíkọ bíkọ sa ìwọ ló lẹ́rù rẹ̀ ìwọ ló dùn tí ìbá ti pẹ́ ká sẹ́nu kò fáwo go ìwọ gan sọ́mọ tó ń ṣe go and action.